ààrẹ ọ̀nà kákàǹfò ilẹ̀ yorùbá ààrẹ gani adams ó mà ti fèsì lórí awuyewuye ìròyìn tí wọ́n ń gbé kiri èyí tí wọ́n fẹ́ fi dá wàhálà sílẹ̀ láàrin wọn àti gbajúgbajà jìjàǹgbara fómìnira ilẹ̀ yorùbá ni olóyè sunday adéyẹmọ ẹni tó pè yàn mọ̀ sí sunday ìgbòho tó sì jẹ́ pé gani adams ti jẹ́ kó di mọ̀ wípé òun wòye sí ọ̀rọ̀ náà lọ́wọ́ ǹjẹ́ ọ̀rọ̀ wo wá ni nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ẹgbẹ́ àwọn ọmọ yorùbá kan yorùbá alliance forum iná máa fi àtẹ̀jáde kan síta fún gbogbo oníròyìn ètò mi ìlú títì nígbà tí wọ́n ń kìlọ̀ fún olóyè Sunday Igboho wípé ààrẹ Gani Adams àtàwọn àgbàlẹ̀ Yorùbá tó ń rí fíwọ̀n iṣẹ́ ní àrífín àti wípé látìgbà tó tún ti padà dé sórílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣòkú yẹ ló tún ti bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ tó ń yẹ̀yẹ́ àwọn àgbàlẹ̀ Yorùbá kan pàápàá bó ṣe ní ọ̀pọ̀ àwọn àgbà Yorùbá kan kò dìde láti tako ìjọba ajagunfẹ̀yìntì muhammadu buhari àfihàn nìkan tó sì ní láyé ọ̀mọ̀wé goodluck jonathan àwọn àgbà yorùbá wọ́n takò ọkùnrin náà ṣùgbọ́n wọn lè takò buhari ẹgbẹ́ yìí ni yàtọ̀ sí pé irọ́ ni sunday igbòho pa nítorí gani adams náà jáde takò buhari wọ́n ní bó ṣe ń ráwọn àgbà yorùbá fín kò dára rárá ọ̀rọ̀ tí wọ́n wá sọ tó dá wàhálà lẹ̀ tó dá wuyewuye ńlá sílẹ̀ níbi ẹgbẹ́ náà ṣe ni ọmọlẹ́yìn sunday igbòho kan tó ní tẹlifíṣàn oòdùà tv lórí ẹ̀rọ ayélujára ó ní ó lọ sọ ọ̀rọ̀ kan èyí tí ó bí àwọn nínú gidigidi wọn ló lọ sọ wípé ìdí tí Sunday Igboho ṣe ń bínú sí Gani Adams ìní bí Sunday Igboho ṣe sọ pé Gani Adams ó lọ ń sọ ọ̀rọ̀ òun kiri fún àwọn alágbára kan wípé òun wà èèyàn Sunday Igboho wà lára àwọn tó pa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ tó tún jẹ́ mínísítọ̀ ètò ìdájọ́ lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ ìyẹn olóògbé Bọ́lá Ìgè ìpè ó wà lára àwọn agbanipa tán lọ pa ní ìlú Ìbàdàn lọ́dún two thousand and two ọ̀rọ̀ yìí ni wọ́n ní Sunday Igboho rí gẹ́gẹ́ bí ìbanilórúkọ jẹ́ tí wọ́n sì ní òfòkórìíra ààrẹ Gani Adams ẹgbẹ́ Yorùbá Alliance Forum ní ọ̀rọ̀ tí ọmọlẹ́yìn Sunday Igboho tó ní Oòduà TV sọ wọ́n ní ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ ni nítorí pé ó gbọ́dọ̀ mú ẹ̀rí ibi tí Gani Adams ti lọ sọ ọ̀rọ̀ náà kiri wá pé Sunday Igboho wà lára àwọn agbanipa tó pa Bọ́lá Ìgè ọ̀rọ̀ yìí ló mà dé awuyewuye ńlá tó sì jọ wípé Gani Adams kò fèsì lórí ẹ̀ rárá láti mọ èrò ààrẹ Gani Adams tẹlifíṣàn yorùbá tòótọ́ kàn sí agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni kẹ́hìndé adérẹ̀mí gbé ǹjẹ́ wọ́n gbọ́ àtẹ̀jáde tí ẹgbẹ́ yorùbá alliance forum sọ fi síta àti bí wọ́n ṣe ní Gani Adams sọ̀rọ̀ Sunday Igboho kiri pé ó wà lára àwọn tó pa Bọ́lá Ìgè nígbà tó ń fèsì ọ̀gbẹ́ni kẹ́hìndé adérẹ̀mí ni àwọn náà rí àtẹ̀jáde náà gẹ́gẹ́ gbogbo ọmọ nàìjíríà ṣe rí ṣùgbọ́n ó ní àwọn sì ń wòye sí lọ́wọ́ èèyàn tó kọ lóyìnbó pé we are monitoring báwọn study àmọ́ ń wòye sí ọ̀rọ̀ náà lọ́wọ́ ní báyìí ààrẹ Gani Adams nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ti fèsì o lórí awuyewuye tí wọ́n sọ wípé ó ń fi ẹjọ́ Sunday Igboho sùn kiri pé ó wà lára àwọn tó pa Bọ́lá Ìgè lọ́dún two thousand and two ìtàn ló ń dá wàhálà sílẹ̀ láàrin wọn ó ti sọ̀rọ̀ lórí ẹ̀ o tó sì ní àwọn tó tú àṣírí náà síta ìyan ẹgbẹ́ Yorùbá Alliance Forum tó fi ọ̀rọ̀ náà síta àwọn náà ń rí ọ̀rọ̀ náà táwọn sì ń wòye ẹ̀ lọ́wọ́.